tàbí ọ̀dẹ̀ ṣé ìlànà ṣe é náà. àwọn nǹkan ìwà ń gbé tó a bá wá ní àwọn méjì òun àti afún ah, tíà ṣáájú kó tó gbàṣẹ sáàmùdé ìmọ̀ wọ́n jẹ́ pé tíà ti bẹ lọ́wọ́ ẹlòmíì nù wọn wọ́n ti chẹ́ǹdì ẹ̀ tàbí nǹkan jẹ́ pé wọ́n ti padà pààrọ̀ ẹ̀ wọ́n tún ti á chẹ́ǹdì ẹ̀ àwọn wọn láàyè ti pààrọ̀ tiẹ̀ tẹ́tù chẹ́ǹdì tiẹ̀ yẹ̀wù dàbí náà sọ̀rọ̀ yẹ̀wù dì ní. àwọn wo lásọ̀ pé wọ́n kà chẹ́ǹjì tiẹ̀ nìkan nasọ́rọ́ yahud ọ̀rọ̀ tó kíyà ni àjíù àwọn ń pe anabi isa jesus wọ́n ń pè lọ́mọ àlè bí èèyàn bá sì be lọ́mọ àlè ó lórí ibú tọ́bẹ̀ tẹ́sọ́rí bẹ́ẹ̀ bí èèyàn bá yẹ pè lọ́mọ àbótú pè lọ́mọ ọlọ́run ó lọ́tún lórí ibú tọ́bẹ̀ tẹ́sọ́rí bẹ́ẹ̀. fẹ́ràn gbogbo ayé ti wá lọ́lù báyìí tó ti dàrú mọ́ra wọn afa wa wo gbolé ayé lọ wò bọ́ famakọ́ta hàn ẹ wá ń bínú sí ogun ọtí àbẹ̀lẹ́ orílẹ̀ àrọ́bà wọn lọ́wọ́lọ́jẹ́ ni o wà àjámà wọn tàbí kí ìṣẹ̀lẹ̀ wọn torí àtọ́ yàtọ̀ sí àwọn tí ó fún tí àwọn ìmọ̀ àkọ́jẹ́ wàtàlí yìí ọ̀hún yun àjẹmí yun àwọ̀rọ̀bí yun àwọn tó yàtọ̀ sí àwọn yahudu àti nasọ́rọ̀ yìí tó jẹ́ pé tí ń bẹ lọ́wọ́ wọn kò sì jẹ́ new team tẹ́mọ̀ wọ́n sílẹ̀ pọ̀pọ̀ rẹ̀ ẹni tó yàtọ̀ sí wọn kò lẹ́ni tí ó tún yà jẹ́ kẹfẹ́rẹ́ páálí kí ni tí ó sọ̀dẹ̀ sí mr hassan wa akilu in tọ́pù rẹ̀ bá ti sọ fún wípé ọba sì lè máa múra wọ̀ ìmáa ṣe àmì wọ́n mú oòrùn àmì wọ́n mú súpà báyé ṣe rí gbà náà nù ọlọ́run wa ń bínú sí ẹ ilá bá kọ́ọ́yá min alikitab àfàwọn péréte báyìí sọ̀rọ̀ ọ̀bẹ ìṣọ̀rọ̀ alábòsí nínú àwọn tí wọ́n fún tí àṣàájú tí ẹ dúró déédéé lórí rẹ̀ títí báyìí lọ́fà tó dẹ́pẹ́tà lọ́wọ́ bá ti lọ rọ́ọ̀mù máa ń gba àwọn ẹ̀kọ́ kan bọ̀ látọ̀dọ̀ ọ̀rọ̀ àmì tó pé wọn ṣáájú ṣùgbọ́n wọn yẹ̀rúùdù la hawla wala quwwata èèmọ̀ ń bẹ́nu tawrat tọ́jà wípé gbogbo àwọn tí ó padà ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ọlọ́run sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ń bẹ ṣùgbọ́n nínú Injil òwe òwe lọ́pọ̀ ń bẹ ọwọ́ àfà tẹ̀ Yahudi fi jó mímọ̀ lápẹẹrẹ kábla àbár láyé Umaru lọ́gbà sílámù kìí ṣe sàbẹ́ o ní sàbẹ́ sàbẹ́ yìí ọ̀pọ̀ ó sọ fún mi pé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ lásìkò báyìí nǹkan ṣẹlẹ̀ lásìkò báyìí kí kú mọ̀ kọ̀kọ̀ ìwé tí mi lọ́wọ́ wọn ni ó wá pé Abdullahi bin Zubair wípé ah Abdullahi bin Zubair bó ṣe wo sàkún rẹ ẹni tí ó pọ̀ ọ̀dọ̀ ni ó jẹ láti fẹ̀kí fúlàrà tọ́ if Abdullahi bin Zubair òun bá lé ayé lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹnì kan wà mẹ́tọ́ gbógun tì ní if ọ̀dọ̀ náà sì ni nígbà òdi pé wọ́n bá pa ẹni wọ́n bá abúlábùn zoro pa inú abúlábùn zoro wà ń dùn jọ ti ń jẹ lọ wípé gbogbo tí káàbùlà bá ìwé fún mi pátá gbogbo ẹ̀ lórí bẹ́ẹ̀ afẹ́yọkan lè parọ́ fún mi òun náà ní wípé ẹni tí ó pa mi tí ó gbọ́ra lọ́wọ́ mi òun ni ọ̀dọ́ kan láti fẹ̀kífù mìbá ní fẹ̀kífù ní tọ́ìfù lẹ́yìn ọ̀rẹ́ yìí Hajjaj ibn Yusuf ọmọ tọ́ìfù ni ọ̀dọ́ ni olùsípadà wàá pa á. àwọn èèmà ema mílíọ̀nù mọ̀kọ̀ yabat ọlọ́run sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sínú tàwọ́rọ̀ ṣùgbọ́n Injil báyìí òwe lọ́pọ̀ ń bẹ wí òwe ni bíi kápẹ́ à ẹ̀yìn èèyàn ẹ sì bí sípẹ̀láyé tọ́jẹ́ pé wọ́n ti pín o ọ̀run tọ́jẹ́ pé bọ́wọ̀ bá ṣiṣẹ́ o bẹ̀ ò ní pè ń bẹ̀ ẹ̀ kanu. ẹ lori lórí ọ̀rọ̀ babadesa rẹ ìbílẹ̀ òsì rírè báyìí náà ṣé ń bẹ́ mi lẹ́yìn múra sẹ́sìn nìyẹn ìlú ọ̀fọ̀ tó jẹ́ pé àwọn yehud ìmọ̀ pọ̀lọ́dọ̀ wọn ṣùgbọ́n gbà tí kúfùrù ó dé bá wọn àwọn àfààní asìlù kúfùrù wọn èyí tó mú wọn di kèfèrí sọ́lọ̀ òní wípé ádámọ̀ amálì yìí ń wọn èlò máa wọn bí ṣe mẹ́rin wọn. bẹ́ẹ̀ni kaba sẹ tọba jẹ bi ọmọ agbafa gbẹgbẹ ẹ kí ló ń sèwọn náà ìtọ́jú àsìkò àti ẹ̀kọ́ ọmọ lídìí irun náà fún abáyẹ ọmọ ẹni ọlọ́run lẹ́wà gbo ẹgbẹ̀tẹ̀ ìyá ni àbújá mi tí ọ yàtọ̀ bọ́lá para nu wọn bá sẹ̀ ah ṣe ẹ̀kọ́ náà wúlò fún lu o ìwúlò fún lu o ẹgbẹ́ ìfìyà jẹ́ tí ọba wúlò fún lu mọ́ ẹ̀sìn àwọn ti nàsọ́rọ́ àwọn ò ní mọ̀ ṣùgbọ́n wọ́n ní gbìyànjú afáwa Sufyan ibn Uyayna wọ́n wá fẹ́ kílẹ̀ àméjèèjì kó lè yá wa wọ́n ní ẹlọ́rẹ̀ farabalẹ̀ o innama fasada min ulama'ina nínú Islam wáyé ẹni ọba jẹ́ àfáà tí wọ́n wà rí ire mímọ̀ lo ìmọ̀lára rẹ̀ àfáà ní tòótọ́ ṣùgbọ́n rìkìsí ti pọ̀ jùlọ kí ló pọ̀ jùlọ rìkìsí ti pọ̀ ó sì mọ̀kẹ́ ọmọkẹ́ o ṣùgbọ́n rìkìsí ni bí ṣe ń sọ wájú mọ́tì pàpọ̀ ni ọmọ sọ àbòsí ni ọmọkẹ́ wọn ṣùgbọ́n gbogbo tọ́mọ̀ nù rẹ̀ kéw kọ̀ á ń dù rẹ̀ níbi ìjàmbá ìkànnì máa ṣe àáfà alẹ́ tó bá bàjẹ́ báwọn nínú àáfà wánú ìsìláàmù yìí tó sì mọ̀kẹ́ tá à ń bá fàáfà ọ̀sùn lẹ́nu rẹ̀ tí ọ̀wà àdá fàfi ṣàbàwò mìnálì yahudi ìfijọ yahudi nínú òṣèṣì inú wa ó ti wà ní ẹ̀jẹ̀ wà mọ̀ fọ́sára mi ni ọba àdìnà ẹni tí ọba sí mi máa nù wa ṣùgbọ́n nífẹ̀ẹ́ ọlọ́run kí ọwọ́ fẹ́ súnmọ́ náà pẹ̀lẹ́ sí pẹ̀lú ìbàdàtọ̀ pọ̀ ṣùgbọ́n lóòrì nígbà ṣe ọ̀rẹ́ kí ni o olùdígbà ṣe a máa gbà wẹ́gán yóò sì wọ̀n fún rẹ̀ náà ni pé bí 99 mo fẹ́ gbà báyìí mo sì pinnu pé nǹkan funfun ní màá fi jẹ sàárì nǹkan funfun ní màá fi simu yàrá kò táwọn eléyìí ò lé ọlọ́ tí mo fẹ́ ṣe ní ìsìn wípé mo gbọ́ pé ìlú kan bẹ́ẹ̀ nínú Togo obìnrin bẹ̀rù fárí wọn ò mọ tí wọn pè ní Islam bẹ wọn gbé jáde lọbẹ ní lọbẹ ń lọ tún wọn sí kódà tó bá jẹ́ pé torí pé mo lọ níyàwó mi fi dasẹ́ wo kọ́nà òun náà tó mi bí ọba wù kápẹ́ bá lọ ìlọmọ mi ìdá gbogbo kọ́nà òun náà mo dúró lórí ẹni tó ya gíràn báwọn nínú ẹ tó nífẹ̀ẹ́ sínú wa fàfi ìṣàbàwọn mìíràn nàṣọrọ ọlọgà òǹjú àwọn nàṣọrọ nítorí wípé gbogbo rẹ ń tọpọlọ wọn bá ti gbé wá báyìí òun náà wọn máa pèlè sí gbogbo gánjọ ni àwọn àtòbìnrin àtọkùnrin ọmọ yìí ọmọ gẹni ọkùnrin yìí kọ kọdà bí àgbẹ̀rẹ̀ ilẹ̀ ẹgbẹ̀ ọ wá fẹ́ sàdúrà fún ṣe ìpara tẹ́wọ̀n náà wípé kí oró àdúrà yẹn fáyàfáyà kó lè wọ ara tí òun sẹ̀gbẹ̀ yóò mọ̀ lọ́ọ̀dì bọ́bá yẹn lọ́nà àdúgbò pọ́sàsì si na sọ mọ̀nà náà tó ń sáwọ́ sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ títí pé bàbá ń bí àgbẹ̀rẹ́ lórí ni wọ́n sà padà náà nínú tiẹ̀ tó ń dùn èyí tó ń tẹ̀ pọ́sà mọ́bù tó ń lọ ọwọ́ wọn sájọ ti ẹgbẹ́ tọkùnrin bẹ́ẹ̀ ni pé ní mo Jesus ọmọ wọn sàmì kò náà bẹ̀ ṣùgbọ́n pé bí ṣe pé òru tí ń bọ̀ wájú òru àkọ́bí ni ó kálukọ́ máa dákọ̀bí ọmọ ẹ̀jọ tó gbórí yílé ègbó wà wọ́n kàn lérò náà ní wípé mo ti ní ọ̀mbrẹ̀lá ààbò òrìlì fámìlì ni ó wà lọ́bàá ọ̀mbrẹ̀lá yẹn but two million naira òrìlì fámìlì tó bá fẹ́ wà lábẹ́ rẹ̀ á tẹ̀ sàdúrà fún láàrin five minutes ó gba yín lọ yẹn. yóò kẹsàn án kò kẹkẹkẹ tọ́lá wa bẹ̀rẹ̀ sí ń bẹ ó lè ṣe bíi wákàtí márùn tí ẹ mọ̀ pé àà mo ti kírun gan mo tún ti ṣe gan mi ìròlé ayé jọmọ ẹ̀jẹ̀ adúgbò lọ́dọ̀ ọlọ́run inú fi jẹ́ pé ó tó ta fún mùsùlùmí tuntun lọ lé olóògùn ẹ̀wọ̀n kan bẹ̀ ọ́ bọ̀ ansa salam nígbà wàá ṣe sá ìmbà ní sọ̀rọ̀ lọ ní sọ̀rọ̀ lọ ní sọ̀rọ̀ lọ ọwọ́ á ní ẹ kíyèsára o wọ́n ní sọ fún wa pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹ tí bá ti ń ṣe bí àwọn èèyàn kan ó ti dára wọn hadithu yìí kí ni ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ń bẹ lọ́rọ̀ imaamu ahmed fi musnad qala imaamu ahmed ọmọ wa ìyá haddathana abu nadri ẹ tí ń pè ní abu nadri yẹn ó kọ rẹ̀ gẹ́gẹ́ ní hisham ibn qasim haddathana abu nadri. قال حدثنا عبد الرحمن ابن ثابت ابن ثوبان قال حدثنا حسان ابن عطية عن أبي منيب الجرشي عن عبد الله ابن عمر رضي الله تعالى عن مرضاهما ó ní ìsàsílám bá wọn sọ̀rọ̀ jọ kan àdífì ọfẹ́ sọ̀rọ̀ nù kiri ó tí ọ̀ ha pàfẹ́ kíá rẹ̀ torí Islam náà sọ̀sọ̀ pé bòyí tù bẹ́ẹ̀ rẹ̀ ìsà bisayf ọlọ́run gbẹ̀mí dìde táìmù tàyẹ́ fẹ́ parẹ́ ṣùgbọ́n yìí dàlẹ́ gbẹ̀mí dé hatta yuqbada Allah wahda la sharika lah tí ó fi jẹ́ gbogbo ayé ọmọ sílọ̀ ọba mo múra lọ báyìí o sì báyìí kábí ọlórí ni wàjú ìlà rísíkì tààtà fílì rúmùhì ajagun tàlọ́lọ́sì sẹ́ni ajagun ni kí n o dúkìá mi pípọ̀ rẹ̀ láyé ọlọ́run fi sí abẹ́ òòjì ọkọ mi ajakuta náà kọ́ wàjúlílà àvílàtí wà sìgọ́r aláàmìn kọ́láfà amúrí gbogbo ẹni tí ọba ti tẹ̀lé tí mo wá ọlọ́run wọn máa yẹ bẹ̀rẹ̀ rẹ̀ àdìsí ọlọ́run yìí lọ́nà mi wà máa ń taṣà bá àbí qawmi fahuwa minhum ẹ ń bá wá ń ṣe bí àwọn èèyàn kan ara wọn lọ́wọ́ o gbólóǹtọ̀ wọn gbẹ̀yìn sọ́tọ̀ ogun tó wà sẹ́jọ́ sí wà láàrin wọn wàláì hadith yẹn fẹsẹ̀ múlẹ̀ mọ̀ bọ̀ kó sẹ́kí ni o a wà ní a bàbá alẹ́ wọn mọ̀ pé wọ́n mọ̀ lọ ṣe rí àwọn àfa wa. ọlọ́run mọ́sá àbánilé wọn kún dáadáa mo fẹ́ kí àwọn kankan fún wa Allah subhanahu wa ta'ala olùsí ayé bẹ́ẹ̀ olóṣèké ni o olóṣè ayé bẹ́ẹ̀ bí ayé bá hétì nǹkan wọ́n fìdí akàn nǹkan ọ̀dá àdé kọ̀dá wọ́n fìdí akàn tí a bá mọ̀yàn pé máa ń sádà tí wọ́n abẹ́ nìkan tí wọ́n pakalẹ̀ tọ́jọ́ pé ọta àbáyẹ́ ń kó lára rẹ̀ pé ẹ̀ lóòbù pé o ti padà tì ó ní ọ̀pá Sunday ní ọ̀pá ó ti níbọn òun ní máa ń ṣiṣẹ́ kíṣẹ́ wọn bí ìbá sì jíyàn dáadáa náà ayé ò fi kún pé à ní bàdà lónìí alájí sambo kò tí ìṣẹ́ tí ó ti kọ̀lé fún kì í kọ̀lé fẹ́mi o ṣàgbé bí owó ṣe sọ́nà nù kí ni ìyẹn wá àfẹ́ ti àwọn tùlábùlì ilmi àṣẹrí lórí ọ̀rọ̀ àfa wa alàlámà alàlbáni rahimahullah wa iya rahimahullah iya baba alibani yìí sí màláìka òun sì pẹ́ra wọn màláìka ẹlòmíì ìntọ́wọ́ àfúta ni pé tó bá sàti gbó kwalibá ní inú rí ọ́sá bàjẹ́ ni eh, yóò tó kó pẹ́ńpẹ́bò nǹkan kan nù ó tó kó pẹ́ńpẹ́bò nǹkan kan nù ọwọ́ ayé ti bàbá Ìgbòho di onẹ́sìn yẹpẹrẹ kí n ṣe kí ni o kọ́lá yẹn tó fẹ́ lọ sọ́nù bàdà yìí bí alibari dẹ́sẹ̀ rú ni àtọ́dún lọ́lọ́run sì ti ń gbàsọ yìí lára wọn kọ́lọ̀ jẹ́ wọlé túbà o lẹ́ni ọ̀sán ọmọ ara wọn ojú kan nìyẹn àwọn míì wọ́n rẹ̀ Albani tí wọ́n sọ pé sọ̀rọ̀ Albani tó bá ti gbé sọ̀rí Albani a ah, kò ní yẹ̀wò bó bá rí sinba sẹ́rí mò ní yẹ̀wò ìmọ̀ hadithu sèré baba ṣe wàhálà lórí ẹ̀ tí èsì kéke ṣùgbọ́n mo fẹ́ pè wá sákèésí padà wípé kí ló fàtà àfààfin hasan hadithu ọ̀nà tàbí fi ìgbà wà pọ̀ ṣùgbọ́n ta lẹ́ńtọ́ fọ ojú rẹ̀ ó lẹ́ńtẹ́ pè ní Abrahamu yẹn ibnu sabit ibnu sauban bẹ́ẹ̀ bá ti nínú àdífì ẹ̀fagilé ìsàlẹ̀ àdífì yẹ ọ̀rọ̀ rẹ̀ ọ̀takùrà wọn lọ́dọ̀ àwọn àfa ọ̀rọ̀ ẹ̀ dàrú lọ́dọ̀ àwọn àfa ṣùgbọ́n ojú tí a máa padà gbà ṣe ìyí ọ̀rọ̀ rẹ̀ wò òní tí a bá rí ojú mi pẹ̀lú ẹ̀ nínú rìwáyà yìí gbogbo ojú tó gbà wà pátá ojú ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ náà ni ìmí tí ìbàtúmọ̀jọ̀dọ̀ rẹ̀ olóògbọ̀dọ̀ Abu Umayya àtọ̀súfí tó jẹ́ àfá àfá àfá àwà tọ̀háwí ṣùgbọ́n àfá Abu Umayya àtọ̀súfí èèyàn dáadáa ni àgbà àfá aládìífì ni ṣùgbọ́n tí àfá bá padà ka àdìífì fáwọn èèyàn tó bá kó àwọn èèyàn láti ibi tọkọ ọlẹ̀ kò sí mistake bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá pè lórí nǹkan máa wà ń bẹ́ẹ̀ nígbà tá àfá àwa wọ tí a lọ bí sọ̀rọ̀ wọn ò gbé tí a lọ gbogbo tí a kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ orí náà ti ń kà mistake wọn á pọ̀ mbẹ́ àfáwọn tọ̀ háwí gbogbo àwọn kí ó táwọn kí ó rọ̀ wọn ní sọ̀rọ̀ irú ẹ̀ ni àdífì wà nù rẹ̀. ṣé ẹ n tà ń sọ yìí ẹ ẹ ó ti ń kú ó ti ń julẹ̀ fún yìí lọ ẹ jẹ́ àpadà àdífì ọ̀sán fẹsẹ̀ mọ́lẹ́ ṣùgbọ́n gbogbo ìgbàlá ń pariwo pé èèyàn lè kéwú tán kọ̀ọ̀rọ̀ àti ọlọ́tẹ́ tí a sì mọ́ ṣùgbọ́n èèyàn rí tí a tán jàmáà hadith rẹ̀ ni mo ní ọ̀fẹsẹ̀ ní ìsìn àbí ẹ ń bá rí pọ́ gbogbo wà àwa náà o àtúkéwú nù oríire ṣùgbọ́n tó ti a máa kẹ́ gọ́ọ̀dì àwọn kẹ̀kẹ́ lẹ́nìí wọ́n sì fi dayé wú àlìlìṣìnà kéèyàn ọ̀tẹ̀ kò fi kíyàn ọ̀tẹ̀ ó fi ṣe kíni o ó fi kíyàn kí táwọn àfáàfi pè ní màkìrúurú wọn ò pè ṣíríkù wọn ò pè kófúrú ń tá a kọ ni ṣùgbọ́n èèyàn forí balẹ̀ ó lé kúfùrù nìyó àbí tẹ̀híyà kúfùrù kí wọ́n á ní ìpìlẹ̀ àdìsí mẹ́tẹ̀fẹ́ lómi òun náà ni hadith Anas bin Malik radiyallahu anhu imam Ahmad wọ́n gbàdúrà yàrá wọn ni haddathana Marwan ibn Muawiya. قال حدثنا حنظلة ابن عبد الله السدوسي أما كمان بني ابن عبيد الله أما كمان بني ابن عبد الرحمن أما كمان بني ابن أبي صفية على كل حال عن أنس بن مالك ونال الجبل أني أهوك سسندك أخرج بعد يا رسول الله أحدنا يلقى صديقه أينحني له بني كان وبابا ديور لنا سيكوتي قال لا أنا بني كبرتي لا ayẹ̀tẹ̀sí mọ̀ fàyẹ̀kọ̀ bínú sí kó dì ma kó sì kìí ṣe àrẹ́mìnilá ọ̀dà fàyẹ̀kùn bí ẹbí yìí fàyẹ̀ sọ̀fíhù sí kó mú lọ́wọ́ kó bọ̀ lọ́wọ́ náà ìṣá àtọ́bá kò sí bẹ́ hadithi kò fẹsẹ̀ múlẹ̀ òun sì náà lè kalẹ̀ hadithi ti ń bẹ lórí mátẹ̀tẹ̀ táǹgbé wa wàlláhì kò fẹsẹ̀ múlẹ̀ tẹ̀fẹ́ torí ẹ̀dá yẹrù àwọn àkúrìwáyà wa bàbá Albani wọ́n kó mùtábà méjì wá fún hadithi muslim sahiha mùtábà méjèèjì náà kò fẹsẹ̀ múlẹ̀ lára àwọn táwa náà tó wọ́gi lé lábẹ́ nínú sọ́yà àmọ́ àlùbáni a sì tún sàdúrà fún ẹgbẹ́ àfa wa ojú ò lè tí ì láéláé ṣùgbọ́n eléyìí mistake ni mo tó sọ gbangba àkọ́kọ́ ẹni tí ń bẹ́nu ìwáyà ìtẹ́ ń pè ní anvola àfáà sọ̀rọ̀ tọ̀pọ̀ lórí rẹ̀ wípé kèé ṣe ẹnì tí a máa ń rí bí àdíìsì tí a máa gbàdíìsì rẹ̀ torí mọ̀nà kí rẹ̀ wà kọ́nà ìmáàmù amadu wọ́n ń gbàdíìsì wá tábàyì wọ́n sì wọ́gi ilé torí hanzọ́lá yìí ṣùgbọ́n alẹ́ ní ojú mi kí ni a máa pè ní ojú àfáà tí nǹkan wọn kéré àfáà ìwà kí lọ́dọ̀ wọn látẹ̀kù èmi wá kéw láti Ìbàràpá àfáà wá kéw láti Ìsẹ́yìn àfáà wá kéw láti Gbóọ̀rà kárakọ ọ̀yọ́ eh, ọ̀yọ́ lè dìde láì ní ìdágbére fún wa nípa kọ́bẹ̀ pé tàbí ẹ má bínú o ọ̀yọ́ lè yọ alẹ̀ ni ẹ má bínú o wọn mọ tí mo ní òde ń ẹ. tàṣẹ wọn àgbà tí nǹkan kéwù o àwọn gbàtí wọn nǹkan kéwù lè kéwù àfàwọn á

tí ó bẹ̀rẹ̀ gbá èèyàn mú bá ń bi àdíìsì tí wọ́n ń lọ bí mẹ́wàá bá ń méjìlá wọn ò ní kánà yàtàkọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mbò tí rí ọ̀pọ̀ nù tí a rẹ̀ tó sì jẹ́ pé bí kankan náà nẹ́fíjọ́ mú mi. yàwá olè ibn abdulrahman àwa ni ojú mi tuntun wa ojú wo ni o ni ojú tó wá àǹtọ̀ríkì kẹfìrì kẹfìrì ibn abdullahi abi hisham kẹfìrì rìwáyà tiẹ̀ tiẹ̀ tó wá lédelé yìí lọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan bá pàdé ọmọ ìyá rẹ̀ fàyẹ́sìtìlá àrẹ́bí ìṣó lè forí balẹ̀ fún kẹfìrì rẹ̀ ìpẹ́bá ti rún náà nínú àdéfì ẹ̀wọ́ mi lé bàbá Albani wá sọ àhá àdéfì pẹ̀lú ojú méjì mi ojú wo nínú mọ̀ntákọ̀ àfàwà pèyà ojú àkọ́kọ́ wọ́n ní antoriki abi bilal al-ashari qala abu bilal al-ashari haddatana qaisu ibn rabi qaisu ibn rabi qala haddatana hassan ibn hisham qala haddatana shu'aib ibn habhab an anas ibn habhab astaghfirullah kis habhab habhab an anas ibn malik ẹni tí wọ́n ń pè ní abu bilal al-ashari kí gangan ló kọ rẹ̀ ó kọ́ rẹ̀ ní mardas ibnu muhammad ibnu al-harith ibnu abdullahi ibnu abi sofiya ibnu abi burda ibnu abi kini o burda mardasu yìí ẹnìkan tó jẹ́ wípé tí a bá rí ń bí àdífì bíi márùn mẹ́fà ìntàn yòókù òwúlẹ̀ balẹ̀ lótó náà obìnrin ẹlẹ́ẹ̀kejì tọ̀ríkù kejì orí tọ̀ríkù abdulaziz ibn aban an ibrahim ibn tuhman an ilmahlab ibn abi láìláìlá ibn abi kí ni sáàsù láìláìlá almahlab ibn abi mo sì rántí tẹ́lẹ̀ o ìrántí insha allah قال حدثنا عبد العزيز ابن أبان قال حدثنا إبراهيم ابن تومان عن المهلب ابن أبي صفرة ẹn tí ń pè ní Abdulaziz ibn abali náà àwọn òtún náà ti pọ̀jù èyí sí ẹ̀mọ̀ pé yóò ní dáfìtì náírà àwùjọ ní ìsìn òun náà dáfìtì náírà àwùjọ Abdulaziz ibn abali náà gbogbo àfa àti ẹ̀ parupọ̀ wípé kìí sẹ́ni tí ọlá sùsí bèrè wọn bọ̀ wẹ̀lú ẹ̀ tí ó àfi sọ̀rọ̀ sàṣẹ́nà mùtábà méjèèjì ọ̀sẹ̀ mílẹ̀ káwá padà pé ọ̀dà náà ṣé n tẹ́yìn náà ń sọ ní ìsìn ni wípé alẹ́ tè nígbà pàdé ìsìta kulẹ̀ ní pé sáyẹ́tì àbátẹ̀ kò kulẹ̀ fẹsẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n a fẹ́ pàkíyèsí wa pé n táwọn èèyàn ń gbé kí gan wípé àyẹ́nì hànìlá wà láàrín bí òun rẹ̀ nítorí pé àwọn lábọ́wá wọn ò mọ nkẹ́kẹ́ ń gbà náà ṣùgbọ́n ìkíni àwọn èèyàn mẹ́rin ṣe tipẹ́tipẹ́ tó ti dẹrẹ jẹ bí ọ̀gá sọmọṣẹ́ ẹ̀zà ẹ̀zà nọ́sà ìní àfọwọ́bùnú tẹ̀yìmí yàrá náà lọ́wọ́ ìyá wọ́n wá ń kílẹ̀ rẹ̀ pé ìṣesí yẹn ìṣesí àwọn akùfáàrù mi nígbà táwọn ẹbí ìdẹ́tọ́ wá fi sàwá sí àkọ́ wa pé bákan náà láyé lọ́dọ̀ ọlọ́run ọba ìlọ́wọ́ adi pé àwọn mùsùlùmí ń bọ̀ra wọn lọ ìbọn iná náà kò sí mẹ́tẹ̀ẹ́ tẹ̀lẹ́ àwọn aláṣàrí yóò tẹ̀ wá ti yámẹ́nì àní àmà bọ̀wọ́ wọn wá dé wọn sálámà wọn bọ̀wọ́ àní à ah, ọ̀yà ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ìṣesí tipẹ́tipẹ́ ni kìí ṣe nílẹ̀ kan ti bẹ̀rẹ̀ ọ̀gá sọ ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà làwọn àfa àti àṣọkùn náà ìsìláàmù bákan náà làwà yìí alimusulimuna alasoro tó táwọn bí sọ yẹn àbí tó wá padà bí a rí pé mùsùlùmí tẹ̀ wọ̀ yẹn tàtàkà fáwọn dìmọ̀ òun ẹ̀jẹ̀ wa bákan náà lórí nínú ìsìláàmù bàbá olówó àdúgbò wa bọ́bá kọlọ̀ sí ibẹ̀ báwọn fámìlì bá yarí wípé ẹ̀mí àbúrò náà nínú sẹ̀ríà wọ́n parí ni àfi tí wọ́n bá mọ̀ pé gbadíyà ní à èmi ni máa ń sinmi ni kí ló yọ fún ìdórí ẹ̀ pa. ṣé o lè fọwọ́ rẹ̀ lọ ní tó o lè fi dá sí ti ẹnu ọ̀daràn. tàtàkà fáwọn kìláwù yẹsẹ̀ nínú ìsìláàmù ẹni tọ́já pé kò tó àwọn míì tí ọ̀ lásù sí tó bá gba nǹkan kankan gbogbo yín gbọ́dọ̀ bá fẹsẹ̀ sáyìn rẹ̀ hmm, hmm, kí n túmọ̀ yẹn kí ni o kí n túmọ̀ yẹn àfáà kan lápẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nú àwọn ọ̀dọ́ sí má pẹ̀rẹ̀ yẹn wá nígbà tá à ń túmọ̀ àdéhìí kọ́lọ̀ bá ń lékúrò àdó ọmọ náà ń gbà fẹ́ túmọ̀ àdéhìí o ẹnìkan sára lọ mọ́sálásí báyìí máa mú kí ni ṣe dàdà ní ìpè rún ibi tẹ́ ti pè rún lọ wọ́n kásá gbọ̀ wípé ohun ń lọ ọlẹ̀ iná iná sì kù mọ́sálásí àṣẹ́nìkan ní bẹ̀rẹ̀ jẹnẹrétọ̀ tó ń tú kankan lára rẹ̀ ó ti tú kìíní nǹkan ọkọ̀ báyìí dàdà ní ìní wọ́n gbàgbọ́ wọ́n lè lọ ilé ibi tí ó sàwọ̀ yàrá bàbà tí òun sálùwàlà lọ mọ́sálásí ìní ẹni ẹ ah bàbá ọ̀rọ̀ sẹ́m ibi náà wọ́n kàn wọ́n ti àwọn yẹn ti ń da ìpàgọ́ ilẹ̀ bàbá ẹ mẹ́jà ilẹ̀kùn abẹ́gbẹ̀ bí wọ́n á tiẹ̀ wọ́ bóore ẹ̀ ní sùúrù nígbà tẹ́lẹ̀ wọ́ bóore sunday wo ni gbogbo ìgbà tí bàbá tí ìsàlà lọ tó nkọ́sẹ́ lọ ìyá sunday ìní máa ń fún gàrí mu lọ́sọ̀ọ̀sán ẹ bá wè mọ́ náà o ní máa ń ṣe kí ni o ọwọ́ mú sunday lẹ́yìn lẹ́nu ọ lọ́wọ́ ẹ ẹ ẹ ó jẹ́ ìpamọ́ náà ti dé mọ́nà gba bàbá kí làní sẹ́ ilé ọmọ gbòòlì ọdún ẹ̀ tiẹ̀ ní sùúrù báyìí máa mú ẹ faraba ẹ jẹ́ ń sàlẹ̀ ẹ á bá náà ń gbọ́ pé abáyé mọ́mú náà bá wọn ah, à sọ ẹ pẹ̀lú àánú irú òní mọ́ ah, ní kílẹ̀ rí ah, ní ẹ ẹ fi yá mi ìyá tiẹ̀ tá a máa ń pè ní ìyó sẹ́ẹ̀kẹ́ ọ̀dọ́ ọmú tí mo gàrí ńgbà tí mo ń kọ́sẹ́ lọ kì í ṣe pé yìí mo fi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtẹ̀nú ìmọ̀ tó sún débi irú eléyìí kì í ṣe ọjọ́ ẹ̀kọ́ ìyàrú báyìí ní kì í ṣe lẹ́sìn wọn tó tọ́ o ṣùgbọ́n ẹni ànábì lẹ́nu kẹ́ni nínú àwọn tí bá ń bẹ lẹ́yìn ìmọ̀ àmọ̀ yìí lásìkò náà kò gbọ́dọ̀ máa ń sọ nǹkan míì mà ju kẹ́ ẹ fi yá ìsìláàmù torí ẹni lọ tàtàkà fáwọn dìmọ̀ àhùn yẹ́sàá dìdì mọ́tìhìm àdìnnáhùn kí lọ wá fàdí ìfìyẹ nígbà tá nàbí dèmọ ká àwọn mẹ́rin kan bẹnu àwọn ọkùnrin àwọn méjì gbogbo dèmọ ti rìn lọ pa wọn olè méjì nítorí pé wọn fìdí náà sì pọ wọn sì dàn kẹrù gan wọn láwọn tẹ ẹnlẹ kò fẹsẹ kọ àwọn ọsùn mọkà bá lẹni kọ bá sá gbùrù ọba wọlé wù máa ní gbùrù ó bẹ sìn yáyí yáyí ti dàgbà báwọn mùsùlùmí ṣe kó kúmọdé lò ah, ah, sàpamọ ni ìyá ń bára gàbọ pé à ah, èmi ni ẹ fi yá mi. àbíyá o àkàwọn ni báàtì ẹ̀wà àfihàn yáyà o bẹ ọgbà yàn lẹ̀ àbí wa ni kápẹ́yàn ò ní ìsìláàmù ní ń gbà á lẹ̀ látẹnu ẹni o toro ti jẹ́ mùsùlùmí ẹ fọwọ́ sílámù wẹ́n tí ń bá yín tàtàkà fa òdìmáhùn àwa mùsùlùmí bákan náà lè jẹ́ wárí mọ́sẹ̀ bẹ́ẹ̀ káyìmá ń bá kéré wa. jẹ́mọ́ ẹ̀ ànábì. inú fi jẹ́ gbogbo jẹ́ ń pè tọ́rí sí ìsàǹtà afọ́rẹ́sí ni gbogbo náà ní ti kàdé wọ́n ààrẹ nínú ara bó o lè sọ́ọ̀tà ni o bó ọkàn lè gbọ́wọ́ pẹ́lẹ́tì ní ìjábọ̀ ńgbà mi látòrí àga o lè fi ọkọ̀ yìí nǹkan é o náà ọlọ́ọ̀kà bọ̀ yẹn ju ẹlòmíì tẹ́lẹ̀ kakọ̀ òní yẹwọ́ mẹ́ pàpẹ́ plane plane crash ọ̀nà ní í ṣe ibi ó ti forí dú ẹ̀kọ́tà sí ni ẹ̀ ibi ẹ̀ ti ń sáyìn rẹ̀ ibi ẹ̀ ti ń rọ́ǹgì tẹ́ ti Ànábì sallallahu alaihi wasallam bẹsẹbẹsẹ àníyẹ àwọn padà bọ hadithi ayélujára sẹkọtẹ fún lábáwọ ọmọ ìṣesí àǹkúlẹ̀ kíyàn àti nkankan àwọn náà ń kọ́sẹ̀ yìí látọ̀dọ̀ àwọn akẹ́rẹ̀ tó ti lọ àǹtẹ̀ báyìí àti nǹkan báyìí pàṣẹ aṣọ wọn ò dojú ẹ̀kọ́ ànàbí gbèlè owó bí léèrè o ṣùgbọ́n a ń fi jẹ́ pé àwọn àfáà sọ wípé wọ́n wá ń gọ́ ọ́bì kan fún yín ndànà tàbá tabani makiru ni tí ẹ̀bọ́n ṣe makiru titi titi titi títí kí e ni ó di bẹ́ẹ̀ yẹn ṣe makiru jù bẹ́ẹ̀ lọ kò di nǹkan méjì ju makiru náà lọ kílẹ̀ rí wa nínú sẹ̀ríà tí a bá ń kírun tí bá ń wọ̀n wọ̀nyí irú rẹ̀ ọ̀bàjẹ́ ṣùgbọ́n anábì ní jésù jíìmọ̀ rẹ̀ ni àwọn àfáà sọ pé púpọ̀ rẹ̀ màkìrú rẹ̀ kòkó bá rún jẹ́ ẹ̀wà adakùnjọ́ tànàbí ń sọ̀rọ̀ yẹn ìjà nàbí fi kó wípé gbogbo ẹnìkẹ́ni tó bá wọ ìwọ̀n nínú òru rẹ̀ ju ẹ̀ẹ̀kan lọ péré ẹ ọ̀ràn ni o tó bá ń pàṣẹ rẹ̀ yé ìgbà náà kò ní òun mọ́ o. naam irú àwọn ọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ yìí àwọn alájà àmàṣákìlù àwùjọ pẹ̀lú kọ́ àlọ́kọ́lọ́ sólò gbogbo ẹnikẹ́ni tí ọ̀bà gbọ́mìyé tọ́wọ́ afẹ́ lọ máa fi tọ́gbọ̀n fọ́ọ̀lù bì kan tí wọ́n lọ rèé dàrú èèbọ̀ màá tó tó sọ ìtumọ̀ ń sọ yìí ẹni tí ọ̀gá gbọ́ yé tí wọ́n lọ rèé sọ lọ́nà míì lọ́nà òdì tí ìgbà sọ èèbọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni ìhùkí àwọn àwọn àpàdàbọ̀ ṣùgbọ́n àwọn ọmọdé ìfìmí tọ́wọ́ kíyà máa kọ́ sí àwọn èèyàn gan àwọn àdìsí tó tún wá kẹnu jùlọ tó wá fẹsẹ̀ múlẹ̀ níbo la ti rí jaa fi sahih inda Abu náà wáyé qala li Imam Bukhari haddathana ibn Yusuf qala haddathana ibn Abi Dhi'b عن المقبار عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تأخذ أمتي بأخذ القرون قبلها قالوا يا رسول الله كفارس والروم قال فمن الناس إلا أولئك رواية ثانية رواية مئوة قال إمام بخاري من وإياه حدثنا محمد ابن العزيز قال حدثنا أبو عمر الصنعاني من اليمن عن زيد بن أسلم عن عطاء بن يسار عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تتبعن سننا بابتوا على سننا من كان قبلكم ذراعا ذراعا شبرا شبرا وذراعا ذراعا حتى لو دخلوا جحر ضب تبعتموهم قالوا يا رسول الله اليهود والنصارى قال فمن أرسل الله لما هو ayé òní tí ìparẹ́ táwọn èèyàn tọ̀pọ̀ nu ọmọ mi tí wọ́n fi máa ṣèṣe sí àwọn tó ti lọ ṣáájú wọn tó lọ ń fún tíá ẹ̀rù tó ṣẹlẹ̀ bá nàìjọ́ àwọn èèyàn kẹrù náà ni pé ẹ dúró jama kọ́ ìdá ni àwọn afáàtì sọ ti pẹ́ ẹni tí tu iwájú ẹ̀ sí í ṣe kò lè tún ẹ̀yìn rẹ̀ ṣe ìjọ ìlú kò tu iwájú ẹ̀ sí í ṣe kò lè tẹ́yìn rẹ̀ ṣe wọ́n dá nǹkan lẹ́ẹ̀bá èmi ọ̀sọ́ ọkọ̀ tí ń jẹun ìtàwọn òtítọ́ òtílé ń bí ọkọ̀ ọdún kan kẹsẹ̀ wọ́n sá dálé àtọ́mi àtọ́pọ̀ iná pé èyí tó kúrò ìsètìlẹ́ fi ń kún àmọ́ wá lọ ìjọ àti ìlú ni ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí zìnà tún ọká àbí òtún ọká fítírọ̀ ni kí la pè fítírọ̀ obì ọmọ wa jẹ́ yọmọ rẹ̀ di lọ́dọ̀ ọkùnrin tí èsì ẹlẹ́tọ̀ rẹ̀ yóò wà ní nǹkan kò ní í ṣe wúyẹ́ lẹ́mìí o na ọlọ́run dẹ́lòmíì débi pé wà láìkè ìṣẹ̀ṣẹ̀ ọlọ́run ọ̀dà wọ́n wà rẹ̀ bẹ́ẹ̀ gbọ́gbọ́ mẹ́lú abẹ́ ni ó lè natural ọlọ́nkẹ̀ sọ̀rọ̀ ẹ̀bẹ́ ìtọ́lá ti yàtọ̀ sọ̀kú ìlara rẹ̀ ara ilé ni ẹ ìyẹn kan wá sọ wípé Zainab tó jọ mẹ́ẹ̀dẹ́ Abrahamu tó jọ mẹ́ẹ̀bàdàn wọn àjọ ń ṣe ẹgbẹ́ kan náà papọ̀ án lùlù Zainab wọn rédì níwájú ilé náà nàúdù billah ìjà abalọ́wọ́ àwọn sálàfù ẹ̀dá kan kí lọ́gbẹ̀yìn rẹ̀ díẹ̀díẹ̀ proprietor sukuu ti àìgbọ́n tí a tó sọ máa màlíwọ̀ sẹ́rí àwọn ọmọ yìí wọ́n ti ń wà affected pẹ̀lú bí ẹ ṣe ẹ̀ lẹ́mọ̀ ọjà àmì àràbá ìjojúmọ́ o but a kan lè yọ̀ǹda rẹ̀ fún yín níjọ jimá nìkan ẹ̀ dẹ̀ máa trim ọ̀rọ̀ gbọ̀nyìn because àwọn ọmọ ẹ ti ń complain pé ẹ̀ ń look barbaric. la hawla wa quwwata mùsùlùmí tó sọ́rọ̀ díẹ̀ díẹ̀ ẹ wò láyé lẹ́nì wọ́n sì sọ di ara bóṣe kárí orí kómi àtọkùnrin ọmọ àbúrò àwọn tí ìṣẹ̀lẹ̀ tó ara wọn ànábì sì lè tí wọ́n bá bí ẹnì kọ̀ọ̀kan yín léèrè wípé ìyà tí ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run ìlọ́fẹ́ mú ni àbí tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ sí wọ́n máa ń fi ọ ibùrọ̀ abẹ́rẹ́ gun lórí báyìí kí o pe kẹ́jẹ́ ó lóore fún ìyànjú kọ́ lóore fi ara kan obìnrin tí èsẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ lọ. la hawla wala quwwata illa billah. ẹ̀wọ̀n kan mẹ́wọ̀n ó ti pa ìlápá ayé olóńgbò ọ̀kadà àwọn obìnrin fi ń kó yóò máa tẹ bírèkì ibú wọ́n lè máa fẹ̀yìn gún wà á lẹ́gbẹ̀ẹ́ táǹkì ọ̀kadà ó ti gbogbo yàkalẹ̀ inú ẹ̀sìn láti òróró jọmọ́ ẹ̀wọ̀n táyé dàmà lọ kí ni yẹn àwọn arúgbọ́dọ̀ subhanahu wa ta'ala èyí ní ìdákọ̀ in ìhùn àwọn tí ó sọ fún wa lọ́wọ́ tá à ń sọ báyìí fúnra pẹ́sẹ̀ntì wọn kì í ṣe torí ẹ̀sìn o wọn làwọn ọkùnrin lè dì mọ́bẹ̀ nínú bọ́ọ̀sì wọn wọn wá yà ọ̀tọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ èyí tí pọ̀ wo ni ẹ́ India kọ Ghana kọ kì í ṣe tòsí bíi láhàwọ̀lá ọ̀dà ìbílẹ̀ lọ́wọ́ báyìí obìnrin lọ́pọ̀ ọkọ̀ ọ̀tíá lọ́tọ̀ ọkùnrin ọkọ̀ ọ̀tíá kọ̀pléètì pọ̀jù ilé ìdìbò ni iye fítúrọ̀ ní ẹ mọ̀ pé gbogbo ẹ tó bá ti jí ọ̀tá nature olóòjẹ̀bí kẹ́yìn nínú ilé ìpàdásí yẹn fítúrọ̀ náà ní ẹ padà sí ìpè ilé ìpàdásí à ń bọ̀ àwọn yìí àbúṣe àwọn yẹn bọ̀rọ̀ kọ́ sí wọn o látàtẹ̀bí ẹlẹ́sàn máa ń kẹ́lẹ̀ kọ́bílà kò ẹ sì para máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tí wọ́n fún tí àṣàdù yìí tọ́ba yá o alẹ́ lomi ọba débi pé gbogbo ọmọ rẹ̀ pátá tọ́sọ̀ ló kọ̀ sílámù ẹ̀ ní dá máa ma o ṣe yí akíw sáṣu bíọ́lá sálẹ́wà lábísí ọmọ súbomi ní tí a máa gbọ́ nìyẹn. àwọn ní kígbà kílò kọmíṣọ ẹwà pé ọmọ nǹkan kọ kílò kọmíṣìmù rẹ bíbí ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ o. yóò mùsùlùmí ò ní dálé ìwé lẹ̀ kọ́ tẹ́lẹ̀ òní yóò sáwù kọjá pé ibi tí ó wùrọ̀ náà níbi tó mọ̀ sọ pé daddy it mi me pray please close your eyes let us pray in the name of jesus baba bana ah mo ti ẹ̀ fowó sófò bẹ́ẹ̀ sí ọ̀bà yọ ebi o ti bí èbò. jamaa jamaa ẹ ẹ makata fi ṣe ra wa kò sí nǹkan church ju wípé wọn ra gàbúra wọn lọ ni wọn ti ní nọ́mbà ti ń lọnà wọn wọn ti ní nọ́mbà rẹ lọ èyí ti wọ́n fi wọ́n fi kiri yẹn sọ̀rọ̀ àwọn ẹmẹ́lẹ̀ mùsùlùmí kọ́ alẹ́ ẹ̀ tó tó rọ̀ kadà tíjà ni o ládùúgbò kò ní bàbá ewu tíṣà ní ṣe ebi jáde ọ̀kadà àràmù ara ọ̀kadà àràmù wo ni ẹ sọ fún ọ níbo ti bá nú ẹ̀sìn pé mùsùlùmí arábìnrin ẹnìkan ọ̀gbọ́dọ̀ gbóúnjẹ fọmọ ya rẹ̀ kọ́ wá lóhùn ní jẹ́ àfi tó ń bá tó mọ bí ó ti rí àwọn nǹkan kí sílẹ̀ nú ẹ̀mí lónìí lẹ́rọ̀ dá wà afẹ́ ìbájẹ́ ni ó ní mu mọ̀tínà oníkàkàn mọ̀tínà ní mu ìkéde ó ní tí a rọ ọ́nà ẹ̀kọ́ ní òpè ní ara but ó ń lò ń bi agolo tí ànàbí òfin mu la hawla wala jamaa ọdọ o ọdọ náà ní dáadáa àtúntò sọ bí wọn bá bí ẹlẹ́rìí pèsè ọ̀la sọ ọ̀gbọ́ra wọn wá ní kí la kí lọ́wọ́ o kì í sì ṣe èbú fọ́dọ̀ nítorí pé gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tí ń jà wà láàmú díẹ̀díẹ̀ ni wọ́n máa yọ àgbà ni wọ́n máa wá fọ̀ ẹ̀yẹ máa wo àfa nígbà tí mo wá fẹ́ parí ọ̀rọ̀ ẹjẹ́ ń lọ bí ọ̀rọ̀ Umar Umar ní inna fasada dín ìtí ó bẹ̀rẹ̀ sí jẹ́ ìdájẹ́ àlè ilmu min kibali sọ̀gìn tọ́ba ti di wípé ẹ̀ńtẹ́m bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn ọmọ èké ni ẹ máa wọ̀rọ̀ fi sọ́wọ́ ṣùgbọ́n ọwọ́ akíyà rẹ̀ ìsítá àṣọ mílíọ̀nù kẹ̀bí tó jẹ́ pé ọmọ èké yìí kèé sọ méèké lọ́jọ́ orí là ń sọ ṣùgbọ́n kèé sí ọmọ kan tó pinlẹ̀ gbọ́ngàn kọ̀ lásùsí ìsítá àṣọ mílíọ̀nù kẹ̀bí rẹ̀ kọ̀ wà ní sàgbàlagbà kan tó dàgbà jùlọ tí ó gbọ̀rọ̀ ẹnu rẹ̀ àfikọ́ máa gbé àgbègbè orí ìgbìmọ̀ ìwà kọ́dà kọ́ máa kọ́ ẹ̀wọ̀n tí wọ́n ń wí. tẹ́ ẹ bá ti rí nǹkan ẹ̀ tí bá ti yọjú síta ẹ̀sìn ọmọ àbàjẹ́ abúlé ọmọ adé láwùjọ ṣe ń torí. ìnà fasada di ntí ó bá ẹ̀sìn jẹ́ ìbá ẹ̀sìn jẹ́ ìdá ẹ̀sìn hu ìdájẹ́ àlè ẹ̀rìmọ̀ mi kíwọ́n lè sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá ti rí mẹ́ẹ̀sìn tó bá jẹ́ pọ́dọ̀ mẹ́ẹ̀kẹ́ lẹ̀ ti wá ń rí ṣùgbọ́n mẹ́ẹ̀kẹ́ yìí kèé sọ mẹ́ẹ̀kẹ́ tó ní àjọ lọ́pọlọ kọ̀mẹ́ntì wíwájú kọ̀mẹ́ntì máa sọ kẹ́yìn ẹlẹ́nu aláàbù ni ìsítẹ́sọ̀ nínú kẹ̀bí bí wọ́n fi ṣe sọ nù tí ẹ gbé àwọn àgbàlagbà tí ẹ lọ́la àkẹ́yẹ jùlọ bí ẹ ṣe ń gbọ́rọ̀ ní pé ah! Ah! kó mọ́ ó sì sọ pé tọ́lọ́dọ̀ lòún sọ pẹ̀lú tí ń jáde lẹ́nu yìí ha bèbí orí ibú ọmọ ìwà tó tọ́ mi ọ̀fẹ́ kí dáàdì mi ọmọ dọ̀bálẹ̀ èmi mùsùlùmá gbé ìrọ̀lẹ́ fún mi ọ̀rọ̀ gbé ìrọ̀lẹ́ kúlẹ̀ kọ́gbà ṣé ọkọ̀ wá sí oúnjẹ mi èyí bá ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí dáàbì gíga ó pè lálẹ́ àná olórí ti burú ẹ ti dọ̀mọ́ náà ó ti ti bàjẹ́ o ṣé ọ̀nà ká máa tẹ̀ ọ̀dánú ẹ̀sìn ẹ wá gbọ́ bó ṣe sọ ìstáṣọ mi kẹrin àgbàlagbà ọ̀pọ̀ pé ah! bí wọ́n ti ẹ̀wà ajé gbóló náà mú ní àmọ́ sí báyìí èmi náà sọ̀rọ̀ ìmọ̀ ó ah! kódà mú ní ayé àti ìbáṣepọ̀ mú bí ọlọ́kùn ìjẹ́sọ nìyẹn wasalahun nas dídá àwọn èèyàn ìdàjẹ́ àlìkílímù ní kíbalì kẹ̀bí tó bá jẹ́ pé tí ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn àgbàlagbà ni lọ́jọ́ orí àgbàlagbà ni ààrí orí ṣùgbọ́n nílà àkáyè ọmọ ọ̀gbẹ́kalẹ̀ ọmọ tí a sọ wájú ọmọ tí a sọ sẹ́yìn tọ́jẹ́ wípé tábà àwòlíkẹ́ sọ̀gìn ọmọ èkì ọmọ àgbọ̀ báyìí yóò sì máa sáré yé wọn yóò máa jẹ́ ìfanítẹ̀ẹ̀tẹ̀ ah wọ́n rú tẹ̀ bá ti rẹ́ àwùjọ tí bá ń rí bá wọn máa lọ wájú ẹ̀sìn sì ní dáhùn àwọn ń pẹ̀lú kẹ́lẹ́ àbúrò báyìí ara àwọn tí a kọ́ yìí máa tí a gbàdìwáyà ìwárọ́rọ́ àfa àwọn wọn náà wọ́n ń bi àfa àwọn lẹ́rìí wípé ṣé ìkéré ọjọ́ orí ni wúrò sọ́jọ́ ìwé rẹ̀ o wúrò sàlàyé ẹ̀fọ́ o sígọ́rù lè kọ́dírì ni ẹ̀ ń sọ lásìgọ́rọ̀ sí ní kèé ṣe kíkéré ọjọ́ orí kíkéré ìjọmọlúàbí ìmọ̀lásùsí ìjàláhàbú ìní wọ́n mọ̀ tó fún wa níjọ́ náà lọ́wọ́ jàmáà àwọn tí bọ̀ báyìí ibo náà là ń bọ̀ kí lójúṣe mi àtẹ̀yìn láwọn táìmù kí ni kí ni o ojúṣe abẹ́rẹ́ àtẹ̀yìn láwọn táìmù yìí bí àwọn ẹ̀mẹ̀ rahman tó a di tafsir ti bọ̀ á wà kó sínú àwọn masáìlì ìjẹ́ èèyàn lè kíyàn wọ ọdún lásìkò tá a wà yìí ẹ̀ ń bá kíyàn kí ń dájọ́ rẹ̀ tó jẹ́ mùsùlùmí tí ọba yìí tẹ́lẹ̀ kí ń dájọ́ rẹ̀ tọba yìí kí n dájọ́ rẹ̀ kí ni ó jẹ́ a sọ pé kò yé kí ni ó lè jẹ́ a pé kò yé tọ́ àmọ́ àlè kìtàbù. oúnjẹ tí wọ́n bá gbé fún wa ní twenty four kí ló sì pìlẹ̀ ọdún yìí gangan lọ́dọ̀ àti ntẹ́sìn wa fi kọ́ àwa jàmáà à ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn wa pẹ̀lú ẹ̀rí ààbò ẹnì kankan ààsì pété kankan bò ìta ń sọ ìtọ́ba tako là kẹ́yà tọ́ba tako jìmọ̀ rẹ gbé wa o kò mú bẹ́ẹ̀ lọ kò mú ṣùgbọ́n tánà bí fọwọ́ sórí rẹ̀ ó là wá ń sọ yìí èmi mọ lẹ́nu mi bọ́bá egbò ń jẹ àràmù fún mi tí ń jẹ tó o gbóni ọ̀fun tí ń jẹ eléyìí ò jẹ ọkọ tó o bẹ èmi boko haram kò sí bàbá ọ nìyẹn àti wà tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ wí kú ìkí báwọn ojú kan nìyẹn bọ́ ọ bá sì ní ẹ́ ǹjẹ́ ń sọ ọ́ bẹ́ẹ̀ fi dàlú mi wọ́n ṣe kankan kan ní èyí tó bá jọ mẹ́tàlú mú eléyìí lórí wàá fàyọ̀ ńbẹ̀ ìkàtẹ́ ìpìlẹ̀ fẹ́ ṣe fún atẹ́lẹ̀ ni wípé kí wọ́n mẹ́rì ń tà nàbí sọ fún wa ká má lè sọ gbangba mọ́ ibi ẹ̀ ń pìlẹ̀ bá bọ̀ nù àṣírí sì tú àṣírí kí ni o ọlọ́run àdàkọ̀sọ rẹ gbogbo ẹni pátá tí bá ń ṣe agbèfọ́ba nílùú yìí pẹ̀lú òdodo májèkọ́rọ̀ rẹ̀ ọ̀daràn gbogbo ẹni ọba jẹ́ sẹ̀sìn nínú ìlú yìí tí ń ṣe pẹ̀lú ẹ̀mí irú ẹ̀sìn tó yẹ ó gbé lọ báyìí jogún ìdáyà fún bí ìbá ti ṣe mùsùlùmí ṣùgbọ́n gbogbo ẹni tó bá gbé ọ̀rọ̀ òfin ètò ààbò lọ́lùú yìí tó wá jẹ́ pé màdàrú rí ìlọ́rọ̀ rẹ̀ jẹ́ ọlọ́run àjàkóso rẹ̀ tí ọ̀bà túbá má yé e palẹ́kún ìfòró ogún dákun bá lè fi dasọ fún lọ́rùn dákun gbogbo ẹni tí ń kọ sí abẹ́ pé ebi èmi nìjọba ọ̀pẹ̀nu tọrọ mi ebi aṣọ ìjọba mọ̀ wọ̀ọ́rùn wọ́n sì ní agbèfọ́baṣẹ́ kèé jẹ̀bi tó wá jẹ́ pé ìwọ lọ́ọ́ rí nǹkan góòdì lórí ọ̀rọ̀ ọlọ́run lórí sàsánàm nínú ìlú ọlọ́run bó tù ọ́ lásìrí la hawla wala quwwata illa billah. lọ́dà kí ni lọ́dà lẹ́nu.